ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé kàn ẹran ara mọ́ àgbélébùú a ó kà láti inú ìwé pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkínní sọ wípé ǹjẹ́ bí Kristi ti jìyà fún wa nípa ti ara irú inú kan náà ni kí ẹ̀yin fi á mọ́ra nítorí ẹni tí ó bá ti jìyà nípa ti ara ó ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. arákùnrin Dáníẹ́lì a máa lọ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ijọ́ láì jẹun a sì. Si máa ń rí ní ìgbà mìíràn tí a máa pọ́n ara rẹ̀ lójú àti fi ìyà jẹ ara rẹ̀ ìdí tí ó fi ń ṣe eléyìí ni wípé ó gbàgbọ́ wípé ẹnikẹ́ni tí ó bá borí ẹ̀ṣẹ̀ gbọ́dọ̀ fi ìyà jẹ ẹran ara rẹ̀ àwọn ààwẹ̀ tó ń gbà kì í ṣe láti wá ojú Ọlọ́run bí kò ṣe láti dàbí ẹni tó ń ṣe iṣẹ́ ẹ̀sìn ohun kan tí kò yé ni wípé ó ń ṣí ilẹ̀kùn ayé rẹ̀ sílẹ̀ fún àwọn ẹ̀mí àìmọ́ àṣìṣe rẹ̀ ni wípé kò ní òye tí ó pé nípa Kristi pé Kristi jìyà fún wa kí àwa kí ó má bàa jìyà fún àwọn ẹ̀ṣẹ̀ wa òye ẹ̀kọ́ ìyìn rere Kristi kò yé délẹ̀délẹ̀ a máa ń kan ẹran ara wa máa gbélébù àti fìyà jẹ ẹran ara wa nípa ṣíṣe ara wa àti nípa rírìn nínú ẹ̀mí nígbà tí ẹran ara rẹ bá béèrè tàbí tí ó fẹ́ láti ṣe ohun kan tí ìwọ sì yàn láti rìn nínú ẹ̀mí àti láti má ṣe ohun tí ó fẹ́ náà nígbà náà ni òun kan ẹran ara mọ́ àgbélébù tí ó sì ń fi ìyà jẹ ẹran ara ẹran ara máa bá ẹ̀mí ja ìjàkadì àti ẹ̀mí pẹ̀lú a máa bá ẹran ara ja ìjàkadì ẹnikẹ́ni tí yóò rìn nínú ẹ̀mí gbọ́dọ̀ kan ẹran ara rẹ̀ má àgbélébù tàbí ṣẹ́ ẹran ara rẹ̀. a gbọ́dọ̀ máa di ara wa ní àmùrè kí a sì máa di ìhàmọ́ra pẹ̀lú ọkàn láti máa ṣẹ́ ẹran ara wa tàbí kan ẹran ara wa má àgbélébù àti láti máa rìn ní inú ẹ̀mí ní ìgbà gbogbo máa rìn ní inú ẹ̀mí. E ìwọ kì yóò sì fi ìfẹ́kúfẹ̀ẹ́ ẹran ara fún un ní ìwé galatia orí karùn-ún ẹsẹ̀ ìkẹfà wí. ṣíṣẹ́ ẹran ara tàbí kíkan ẹran ara má gbélébùú àti rírìn nínú ẹ̀mí ní ọ̀nà kan ṣoṣo tí ènìyàn fi lè borí ẹ̀ṣẹ̀ nítòótọ́ eléyìí ni ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run tí a kà lónìí ó ń sọ fún wa máa lọ sí inú ayé lónìí pẹ̀lú ìpinnu láti rìn nínú ẹ̀mí àti láti gbé àti láti gbádùn ìgbé ayé tẹ̀mí máa kan ẹran ara rẹ máa gbélébù tàbí máa ṣẹ́ ẹran ara rẹ nípa kíkọ̀ láti máa tẹ̀lé àwọn ohun tí ó bá ń sọ títẹ̀lé àwọn ohun tí ó bá ń sọ ikú nìkan ni ó lè já sí. Si nígbà tí rírìn nínú ẹ̀mí ó ń já sí ìyè àti àlàáfíà o lè ka ìwé róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹfà ìjẹ́wọ́ wí eléyìí tẹ̀lé mi mo ní ọkàn kristi mo ń kan ẹran ara mi má àgbélébù mo sì ń ṣẹ́ ẹran ara mi mo ń gbé àgbélébù mi lójoojúmọ́ mo ń rìn nínú ẹ̀mí mo sì ń tẹ́ ọlọ́run lọ́rùn nínú ohun gbogbo àmì ǹjẹ́ ò gbọ́ mi lónìí ò tí ì fi ayé rẹ fún jésù òun náà ò tilẹ̀ tí ì di àtúnbí ó sì fẹ́ láti ṣe bẹ́ẹ̀ nìkankan gba àdúrà yìí tẹ̀lé mi nípa sísọ ohun tí n ó máa sọ ní ìsinyìí tẹ̀lé mi sọ pé jésù olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí iye àgbélébù àti ẹ̀jẹ̀ rẹ tá a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo aráyé lónìí mo tọ̀ wá gba ayé mi mú gbogbo àìṣedéédé mi kúrò wẹ̀ mí mọ́ nínú ẹ̀jẹ̀ rẹ lónìí yìí jésù olúwa wàá máa gbé nínú ayé mi jẹ́ kí ọkàn mi kó máa pòǹgẹ́ fún ọ jẹ́ kí ọ̀run kó jẹ́ ìfojúsùn mi mú gbogbo ipá àti agbára ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé mi ràn mí lọ́wọ́ láti máa ṣe ìfẹ́ rẹ̀ àmín tí o bá gbàdúrà yìí tẹ̀lé mi à ń gbà ọ́ níyànjú láti wá ìjọ ọlọ́run tí ó bá gba bíbélì gbọ́ tí ó sì ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó yè kooro ní agbègbè rẹ̀ kí o sì darapọ̀ mọ́ wọn ó lè farahàn olùṣọ́ àgùntàn wọn kí ó jẹ́ kí ó yé wọn wípé ó ṣẹ̀ṣẹ̀ fi ayé rẹ̀ fún jésù ni kí wọn kí ó bàa lè ràn ẹ́ lọ́wọ́ bákan náà <clears throat> àgbà oníyànjú láti kàn sí wa ní ilé iṣẹ́ ìránṣẹ́ stream globe nípa lílo èyíkéyìí nínú àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó kà jáde lópin ẹ̀kọ́ yìí àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já. Ja láàrin ọdún kan eléyìí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dá yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé johannu kẹta láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ẹ máa bá wa kà lọ. ìwé kẹta ti johannu èmi alàgbà ni mo kọ ìwé yìí sí ọ gáíwù olùfẹ́ ẹni tí mo fẹ́ràn ní tòótọ́ olùfẹ́ mo gbàdúrà pé kí ó dára fún ọ ní gbogbo ọ̀nà àti pé kí o ní ìlera gẹ́gẹ́ bí o ti ní ìlera nínú ẹ̀mí inú mi dùn nígbà tí àwọn arákùnrin dé tí wọ́n ròyìn rẹ pé o ṣe olóòótọ́ sí ọ̀nà òtítọ́. Si àti pé ò ń gbé ìgbé ayé òtítọ́ ayọ̀ mi kì í lópin nígbà tí mo bá gbọ́ pé àwọn ọmọ mi ń gbé ìgbé ayé òtítọ́ olùfẹ́ ohun rere ni ó ń ṣe fún àwọn arákùnrin bí wọ́n tilẹ̀ jẹ́ àlejò níwájú gbogbo ìjọ níhìn wọ́n jẹ́rìí sí oríṣiríṣi ọ̀nà tí o fi ràn wọ́n lọ́wọ́ nínú ìrìn àjò wọn gẹ́gẹ́ bí ó ti yẹ fún òṣìṣẹ́ Ọlọ́run nítorí pé orúkọ Jésù ni ó mú wọn máa rìn ìrìn àjò láì gba ohunkóhun lọ́wọ́ àwọn aláìgbàgbọ́ ó yẹ kí a máa ran irú wọn lọ́wọ́ kí a lè jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú wọn nínú iṣẹ́ òtítọ́ mo kọ ìwé kan sí ìjọ ṣùgbọ́n Diótírèfè tí ó fẹ́ ipò aṣíwájú láàrin ìjọ kò gba ohun tí mo sọ nítorí náà nígbà tí mo bá dé n ó rántí àwọn iṣẹ́ rẹ̀ tí ó ń ṣe tí ó ń sọ ìsọkúsọ nípa mi kò fi ọ̀ràn mọ́ bẹ́ẹ̀ kò gba àwọn arákùnrin tí wọ́n wá àwọn tí wọ́n sì fẹ́ gbà wọ́n kò jẹ́ kí wọ́n gbà wọ́n ó tún fẹ́ yọ wọ́n kúrò nínú ìjọ olùfẹ́ má tẹ̀lé àpẹẹrẹ burúkú ṣùgbọ́n tẹ̀lé àpẹẹrẹ rere ọ̀dọ̀ Ọlọ́run ni ẹni tó bá ń ṣe rere ti wá ẹni tó bá ń ṣe burúkú kò mọ ọlọ́run gbogbo ènìyàn ni wọ́n ń ròyìn Démétériù ní rere òtítọ́ pàápàá ń jẹ́rìí rẹ̀ èmi náà jẹ́rìí sí i ó sì mọ̀ pé òtítọ́ ni ẹ̀rí mi mo ní ohun púpọ̀ tí mo fẹ́ bá ọ sọ ṣùgbọ́n n kò fẹ́ kọ ọ́ sínú ìwé mo ní ìrètí àti rí ọ láìpẹ́ nígbà náà a ó lè jọ sọ̀rọ̀ lójúkojú kí àlàáfíà máa bá ọ gbé gbogbo àwọn ọ̀rẹ́ wa níyìn ń kí ọ bá wa kí gbogbo àwọn ọ̀rẹ́ wa lọ́kọ̀ọ̀kan. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.